Good morning, everybody. My name is Obanla Elizabeth, popularly known as Ade, Ade Buhari Ade Tinubu. Stop Shebe. Please, I want Nigerian government to stand up on this. I want Nigerian government to stand up on this. This, this kind of thing can never happen in US. It can never happen in United Kingdom. It can never happen in any part of Europe country. For somebody to walk into your place, to your to where you are doing your business. And the, and the person came into my shop with a policeman, knife, and the other guy, the, uh, the, the policeman was with a, a knife and gun. And there is another person that has about eight, eight knives on his body. And they came into my shop. A lady walk into my shop and said I'm a political thug and they have to show me, which I have my proof, which I have everything to show to the government. I want Nigerian government, the Legislative Council, Lagos State Governor. Please, we want justice. All I need is justice. I don't, there is no how a, some, let's say in Nigeria, we walk into a British or American citizen and go and intimidate the person maybe to to. àlùjọ ló gbé mi lọ́wọ́ lọ àlùjọ ló gbé báàgì owó àdẹ̀mú àlùjọ wọ́n ti ti àlùjọ mọ́lé wọ́n ti ti dọ̀kásì adéyínká mọ́lé wọ́n ti ti máníjà olóòbdétì ọ̀ràn tó ọ̀bdétì pé kò sí nǹkan kan ńgbà tọ́lọ́ máa mú yẹn àṣọ́mọ̀ yẹn àṣọ́mọ̀ náà tún ló ó tún ló ó tún ní ohun tó ń fà ó ti lọ jíbe yọ ló jíbejì kan gbé ìyẹn dọ ìyẹn ìyẹn máníjà bá lọ mọrin ó láwọn wà ní korodu gbọ́dọ̀ ẹ ẹ ní ẹ ní sinmi mo ti sọ fún yín ẹ má fi tèmi sí. What? Say no to what? Say no to what? As you can see, we want the president of our great nation to help us from all these online assassins. Say no to what? We want the governor of Lagos State and all other governors to help us from all these cyber bullies that stay in abroad. Look at this. Say no to what? Say no to what? Say no to what? Nigerian police, say no to what? Say no to what? Say no to harassment. Say no to cyberbullying. Say no to cyber kidnapping. These people do collect money from us. They do collect money. They cyberbully, they cyber kidnapped governor of our great state we are calling on you <laughs> àwọn èèyàn rẹ́rìn <laughs> say no to cyberbullying ẹ ti rí ẹ ti rí eléyìí ni igbákejì esabod ó wa lodo lọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹlẹ́rẹ̀ látànà òun àti esabod Ati àwọn over five hundred tó ń pera wọn ní fracas ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ lè close padà à ń pè báwọn bàbá wa IG Inspector General of Police IG bàbá wa AIG CP à ń pè yín ni tí ọmọ yìí bá lọ afẹ́kẹ́ rántí bí wọ́n ṣe sun tó gate afẹ́kẹ́ rántí humiliation ta go through during election àwọn tó ń sanwó fún wọn àwa ò mọ̀ eléyìí tẹ́ ń worúkọ ẹ̀ yìí ló wà ní ẹlẹ́rẹ́ police station látànà kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ eléyìí búlì wa títí títí ta fi gbọ́ ògùn jẹ nígbà tí a pe àwọn ọlọ́pàá kan níbi ọdún mélòó sẹ́yìn a kọ oríṣiríṣi petition wọn attend sí petition wa gbogbo wa la mọ̀ nǹkan tó pa olórin tó lókìkí kan recently tí a fẹ́ dárúkọ níbí látàrí wípé ká kọ petition tó bá jẹ́ pé bí ọdún mélòó kan sẹ́yìn ta ti ń kọ petition tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá ti dá sí i tí wọ́n ti pè wọ́n tí wọ́n fi wọ́n jófin irú wa yóò ní di sọ̀rọ̀sọ̀rọ̀ lénìí àmọ́ tá a bá lọ sí police station kò síye tá a lè fi competition àwọn bloggers yìí abaniláyọ̀jẹ́ yìí abanilórúkọ jẹ́ káwa tó kúrò ní station wọ́n ti ń sùn nínú ilé wọn a competition yìí títí ìgbà tó sú wa àwa náà di sọ̀rọ̀sọ̀rọ̀ àwa ń sọ fún ìjọba wípé ó dìgbà tẹ́ ẹ bá rí i bíi ẹ̀ṣẹ̀ fún àwọn abaniláyọ̀jẹ́ yìí làwa náà máa tó ṣe kí ni la máa gbórí dúró ẹ má bínú ẹ jọ̀ọ́ ní ìmẹ́ tó ń pè mí àmọ́ lánàá èyí tẹ́ ń worúkọ ẹ̀ yìí ó lọ sí ṣọ́ọ̀bù màmá wa kan ó dẹ̀ kó àwọn ọlọ́pàá dání àmọ́ wọn kì í ṣe ọlọ́pàá gidi àwa dá ọlọ́pàá nàìjíríà mọ̀ àwọn ọlọ́pàá nàìjíríà ò kì í jalè wọn kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ wọn kì í sí níbi kí ọmọ kú wọn kì í sí níbi kí òṣìṣẹ́ kó kú àwọn ọlọ́pàá tá a ní nísìnyí mo fẹ́ lè sọ pé wọ́n yàtọ̀ sí ọlọ́pàá àná mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu tí ẹ fi àwọn èèyàn tó tọ́ sí ipò tó tọ́ torí lánàá àwọn tí ò tọ́ ló wà lórí ipò ló jẹ́ kí iṣẹ́ ìbanilórúkọ jẹ́ kó pọ̀ àwa ń bẹ̀ yín o a ti sọ fọ́mọ Nàìjíríà pé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí à ń pe bàbá wa gọ́vnà Babájídé sanwó mi ò nídìí láti ròyìn fún yín nǹkan tó ń pè ní cyber bully gbogbo yín náà lẹ ti mọ bó ṣe ń lọ ẹgbẹ́ kan la dúró sí o àwa ò ní sun police station torí a kì í ṣọmọ àlè gbogbo BRT tẹ́ ẹ rà fún wa nílùú Èkó a tún lé sí i àwọn tírẹ́ẹ̀nì tẹ́ ṣe fún wa a tún lé sí i àwa ò ní bà heritage wa jẹ́ àmọ́ tẹ́ ẹ bá fi ọmọ yìí sílẹ̀. Si bàbá ọmọ tá a kọ́ ló máa gbé ilé tá a kọ́ tà. ẹ ṣàánú wa abẹ́yín ni o òun rèé ẹ ti rí ẹ ti rí ẹ ti rí ẹ ti rí bàbá ẹgbẹ́ kan la wà ẹ ṣàánú wa o. Nigerian police, governor, please, we work together to stop cyberbullying. Shatiri, shatiri. À ń bẹ̀bẹ̀ lọ́wọ́ gómìnà wa ni o. Ẹ má gbàgbé pé wọ́n ti fìgbà kan pé Esabod wá rí àwọn ọba wa kan pẹ̀lú dádì wa kan tó ń kọrin wọ́n pè é wá láti sọ di àtúnbí wọ́n pè é wá láti sọ di èèyàn wọ́n bá sọ̀rọ̀ wọ́n tọ́jú ẹ̀bí ọmọ ngbà tó padà sílùú òyìnbó ó tún bẹ̀rẹ̀ sí ní ba ilẹ̀ Yorùbá jẹ́ ìbàjẹ́ yìí tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé kò fẹ́ẹ̀ sí ọmọ Yorùbá tó fẹ́ employ ọmọ Yorùbá mọ́ kò sẹ́ni tó fẹ́ fún ọmọ Yorùbá ní iṣẹ́ mọ́ látàrí pé wọ́n máa ma bà àyàn lórúkọ jẹ́ à ń bẹ àwọn bàbá wa ní nílẹ̀ Odùduwà àwa ò ní dárúkọ anybody ṣùgbọ́n abẹ gọ́vnà wa abẹ president wa abẹ IG abẹ DIG abẹ AIG abẹ gbogbo yín pátápátá pé kẹjọ kẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni ẹ ṣe kí ni lórí kí ni o lórí kí ni o ẹ lórí kí lórí kí o ẹ jọ̀ọ́ gbogbo àwọn tó ń gbé ìpolówó ọjà fún wọn gbogbo wọn náà ní kẹ́ ẹ bá wa jẹ́ kí wọ́n fojú balẹ̀ ẹjọ́ torọ́ ń rí wọn pé abaniláyọ̀jẹ́ ni wọ́n kan tó gbé iṣẹ́ fún wọn o ò lè máa ràbọn fún Boko Haram kó o tún wá máa rìnyàn fandafanda o abẹ́yìn ni o àtúpadà wa ẹ̀yìn bàbá wa a sì wà lẹ́lẹ́rẹ́ police station lẹ́gbẹ̀ẹ́ kan tá a máa ma fi àyè lẹ̀ fún mọ́tò a pọ̀jù báyìí lọ àwa ò ní sun BRT a ò ní sun police station a ní sun training a ní pẹ́ni kankan lẹ́kún ọlá gbogbo ẹ̀mí tó ti sọnù sídìí ká bani lórúkọ jẹ́ irú bàbá wa láàfin ọ̀fọ̀yọ́ tó fi fifty three years sìn wá nílẹ̀ yorùbá àwọn ọmọ tẹ̀ ń wo orúkọ ẹ̀ yìí wọ́n bà bàbá yẹn lórúkọ jẹ́ títí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ nígbà tẹ́mi bọ́ lẹ́nu ẹ̀ wọn ò dákẹ́ wọ́n bẹ̀ sí ní fi ẹwà àti ògo ẹ̀ wọ́n bẹ̀ sí ní fi po iyẹ̀pẹ̀ ìdọ̀tí tí ẹ̀yin ìjọba wa ò bá ti rí eléyìí ṣe eh, bó o bá tọ́ ọmọ kan tó o tọ́ mẹ́wàá mẹ́wàá tó o tọ́ ó máa ba yé ẹyọ kan tó o tọ́ jẹ́ o ẹ̀yin ni lásòpù wa kò ní dákódọ̀la kábẹ̀sí ní behave like hopeless so fúdí èyí à ń padà bọ̀ say no to say no to no worry sir good morning sir. You can go, sir. We are going. You can go, sir. You can go. You can go, sir. You can go. You can go, sir. You can go, sir. You can go, sir. Say no to. Say no to. Say no to. Ẹ bá wa táàgì gbogbo àwọn tó wà l'Ábújá, àwọn tó wà lókè òkun, gbogbo ọmọ káàárọ̀ òjíire, bàbá wa Gani Adams, gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ wa pè wọ́n ọní ẹ bá wa pè gbogbo wọn ẹ bá wa táàgì wọn àtúpadà wá àtúpa ẹ má jà o ìlọsíwájú Èkó ọwọ́ ta ló wà ọwọ́ èmi àti yín ló wà ìlọsíwájú Oòduà ọwọ́ ta ló wà ọwọ́ wa ìlọsíwájú Nàìjíríà bó ló wà change start from me and you me and I love you guys ẹ ṣé o. Agége wà Agége wà. okay Agége Agége àwọn tagége agége lọ̀gá wà. àwọn kan kọjá yà. ẹ ti understand nǹkan tó ṣẹlẹ̀ ni. ọba yìnbọn ni. abẹ́rẹ́ yìí ni. ọ̀gá àwọn ẹ̀dọ́ ń kó lọ ọ̀tẹ̀ ẹgbẹ̀rún lọ́fẹ̀ẹ́ sáré. ọlọ́run ẹ̀ka máa bẹ̀. Àwọn àṣẹ bọ̀ ọ̀wẹ̀ ẹ̀ lẹ́nu bọ̀ sí ni ọ̀dẹ̀ wọ́n yìí lọ́sìn lé lọ́jọ́. ó ti bẹ̀ mí orí kó ti ń bẹ̀ mí. lọ lọ lọ go go go go go. lọ́fàsì ló ń gbé lọ yìí o lọ́fàsì ló ń gbé lọ yìí o stéètì Àbújá. stéètì Àbújá.